السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ليلة تسواجه الله ọ̀rọ̀lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala nínú al-Qur'an al-Karim Suratul Ra'd adúlé ayà 34 insha Allah ta'ala a máa tẹ̀síwájú ní àyà 35 ọlọ́run bá tí ó dá wa ó bá wa sọ̀rọ̀ nínú Al-Qur'an Karim nípa àánú rẹ̀ èyí tó ń bẹ lórí gbogbo ẹni tí ọlọ́run bá tọ́ sọ́nà tó sì fi balẹ̀ ẹnìkan ò lè dá bí kì í bá ṣe pẹ̀lú àánú ọlọ́run àti ìyọ̀dá rẹ̀ adúgbòdì ọlọ́run ọba ọ̀kadàrà ìbọ̀kan wa gẹ́gẹ́ bí ọ̀kan nínú ẹni tó mọ̀nà abẹ́ Allah subhanahu wa ta'ala ọ̀padà sí aburú ọlọ́run kí ó mọ̀kàn wá. àṣàlàyé fún ẹgbẹ́ àwọn àyà sínú Al-Qur'an àtàkọ́sùn wal-ittisal ìbáṣepọ̀ tó mọ́yẹ́lẹ́rú ó máa ń bẹ láàrin àyà kan àti àyà tó bá jẹ nítorí pé kò sí ìyapa ẹnu láàrin àwọn àfa onímọ̀ ìlú mùlùkù ẹ̀ wípé tàbílù àyà tàwọn kìlìfì kò sí ìyapa ẹnu àwọn àyà ìlú àlùkù ẹ̀ tẹ́ bá pa àyà kan báyìí àyà tó bá jẹ yìí gbogbo àwọn afọ àpanupọ̀ tó tàwọn kéjì kí ni sọ́mà tàwọn kéjì òun ni wípé bọ́lọ̀ ṣe ní kan tó náà náà ṣe kú síbẹ̀. tó bá wá rí bẹ́ẹ̀ àwọn àyà yẹn wọ́n ń tẹ̀léra wọn wọ́n ní ìbáṣepọ̀ nínú ìtumọ̀ èyí tó ń bẹ lókè ó pẹ̀lú èyí tó bá jẹ́ ẹni tó máa máa ẹni tí ó sì mọ́ òkú àwùjọ ọlọ́run bá sọ̀rọ̀ nípa tí ó ṣe fún gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu ọlọ́run ló fún wọn lálùjọ náà àwọn tí ó bá gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu owó fún wọn sí náà àlùjọ́nà yìí ọlọ́run wá fẹ́ràn àlùjọ́nà nínú wa eléyìí ni ibi tí a ó ti wọlé nínú ààrẹ èyí tá a fẹ́ túlé mi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار أكلها دائم وظلها تلك عقبى الذين اتقوا أقبلت منهم وعد المتقون ọ̀pọ̀lọpọ̀ nínú alùkùránì ọlọ́wọ́ bá máa ń lo gbólóhùn mọ́sálì ìtumọ̀ wọ́n sì máa ń yàtọ̀ síra wọn láàyè kọ̀ọ̀kan ìtumọ̀ rẹ̀ a máa yàtọ̀ síra wọn láàyè kọ̀ọ̀kan ìgbà tí ó lè túmọ̀ àtẹ̀ṣbí àfiwé mọ̀tàlúlẹ̀ nínú olókùnrin àmúwàlà ohun fi sẹ́bí ńlá ìkàmọ̀mọ̀lá àbẹ̀ní àbẹ̀lẹ̀ sábà àbẹ̀lẹ̀ كمثل آفة أنبت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم lọ́pọ̀lọpọ̀ àmì tó wá wá mọ̀sálì lẹ́yìn ìdúgbò náà ní sẹ̀bí ilé láì kàmọ̀sálì àtàkì níbẹ̀ yẹn olùfíìlú tẹ̀síbílù àtẹ̀mùtì afẹ́ẹ̀sì nǹkan wéra wọn tó lè yé wa ṣùgbọ́n bá tó bá lè wípé kàmọ́kálì tí ò tún padà wá ìlú máàna sífà pé ìròyìn mọ̀tálì ìjánná ti ayé sífà tó jánná ìtumọ̀ tó tún bẹ̀rẹ̀ nìyẹn ìṣẹ́kọ́lọ̀ fẹ́ máa ṣàfiwé níbi kò mú kàmọ́kálì kò mú wá ọlọ́run bá ní mẹ́ta lórí já nẹ́bí ilẹ̀ tí ó ìjá ìfún ìjàkú wọ́n ní ìròyìn fún ní mẹ́bàlù níbi àtùmọ̀ rẹ̀ ní sífà aláwọ̀ description ìròyìn báyìí dẹ́sẹ̀ ṣe rí tó ló bá ń sọ nígbẹ́ wà ìdẹ́sẹ̀ ẹwà ìdẹ́sẹ̀ ẹgbẹ́kájú rẹ̀ díẹ̀ fún yí kẹ́lìmọ̀ táwọn olóńpa ló ṣe ilẹ̀ fún yí kẹ́lìmọ̀ wípé kò sí jẹ́ sacrifice láyé tó bá lè jẹ́ náà kò sí ìrẹ̀lá tó kọ́ ọmọ yín lọ́wọ́ láyé nítorí pé ẹgbẹ́ ṣe sùúrù kẹ́lì wà àlùjọ́nà tó pọ̀ jù lẹ́gbẹ̀ẹ́ àlùjọ́nà kò sí ìrẹ̀lá jẹ́ ẹgbẹ́ lọ́wọ́ ọmọ ènìyàn wálẹ̀ ayé kò bímọ rárá kò sì torí ẹ̀sẹ̀ ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́dún lọ pàdé ọlọ́ láì bímọ kò pàdánù bó bá mọ túmọ̀ àlùjẹ́nà ọlọ́wọ́ bá fẹ́ yẹn fún wa torí pé àlùmọ́ àlùjẹ́nà yẹn ló jẹ́ lòdì òun máa fi nǹkan ní nílẹ̀ lọ́ba ni yóò fi máa sọ pé ayé làwọn ò jẹ ìdí náà àwọn ò ọlọ́run bá ní mo bá ló ń ta nẹ́ẹ̀tì lẹ́bi wọ̀ ẹ̀dá ló ń ta fún wọn. ọ̀gbẹ́rù ìdá ìrìnàjò lẹ́bi wọ̀ ẹ̀dá ló ń ta fún wọn. ó máa wọ kókó ta fẹ́ mú jáde ń bẹ̀. ọlọ́run tó kọ́ yẹ wá wípé gbogbo ẹni tó bá wà àlejò náà ó gbúdọ̀ wà nínú súnmọ́lá tó mú tẹ̀lé. ẹni tí pápúà tí ò bá sí nínú iṣẹ́ tó bá pàdé ọlọ́jọ́ gbàgbé àmọ̀kùnrin sí kí ni ká ń pè ní àgbákòwà oná ìbẹ̀rẹ̀ ọlọ́ ẹlẹ́wọ̀n bá ní mọ̀sálù ìjọ náà ti lẹ́jì orílẹ̀ ìmúta múmú ẹ̀wọ̀n bá ní ìròyìn àìjọ́ náà èyí ta pa lẹ́sẹ̀ kalẹ̀ gbogbo àwọn tó bá bẹ̀rẹ̀ ọlọ́ alìmúta ọlọ́wọ̀n bá ọ̀sọ̀fẹ́ tó bá bẹ̀rẹ̀ ọlọ́ nínú lárúbáwá kò sọ́pẹ́ tó bá bẹ̀rọ ọlọ nínú aláwọ̀ dúdú kò sọ́pẹ́ tó bá bẹ̀rọ ọlọ nínú aláwọ̀ funfun kò sọ́pẹ́ tó bá bẹ̀rọ ọlọ nínú ọkùnrin nìkan bẹ́ẹ̀sì ni kò sọ tóbìnrin nìkan alifu aláàmù tó ń bẹ̀ẹ̀bẹ̀ yẹn lè rìn mọ́ ẹnikẹ́ni tó yóò jẹ́ kódà kó ṣẹrú padà mú jáde kámọ́ kúrò lórí ayẹ̀ ọlọ́wọ́ ọba ó fẹ́ ṣe wọ́tù ìròyìn nǹkan fún wa ó lé kó yẹ wípé lẹ́yìn ò bá mọ wọ́tù nǹkan ìmọ̀lẹ̀ yóò kà nǹkan

ajẹ́kọ́lọ́ wọn máa dùn ìjọ rẹ̀ oníwọ́nsìn ọlọ́wọ́ bá nírò yìí ṣùgbọ́n òṣèrè ọlọ́ mẹ́ta kàbí tí iṣẹ́ ìhún ọ̀pọ̀ ṣẹ̀mí olùdásí àkọ́kọ́ tọ́lọ̀ ń fi fún wa ní wọ́pù ìjọ́nlẹ̀ lìrọ̀ bí ìbàjẹ́ fi àbẹ̀lẹ̀ àlẹ́bí yóò kọ̀ nínú nàìjà ọlọ́wọ́ bá fẹ́ ṣe wá lójú kòkòrò ká lè mójútó àwọn ẹgbẹ́ tó lè gbé níwà àlìjánà àlìjánà yẹn wá fẹ́ sọ bó ṣe rí fún wa kẹ́ni wá lè fà sí torí ogun tí ò bá ti ní bá ṣe júwe rẹ̀ kì í lákàkù níbẹ̀ kí ni ẹ̀dá pọ̀ ẹ̀bọ̀ ló ṣe rí àlùdà ẹ̀ ṣàlàyé àlùsàdà ọlọ́wọ́ bá ó kọ́ wa lẹ́kọ̀ọ́ lágbègbè yìí bàbá fẹ́ máa sọ̀rọ̀ bàbá fẹ́ máa sọ pàtàkì ìtàkà ìwé bó ṣe rí fáwọn ènìyàn ó yẹ wọn àkọ́kọ́ ni ẹnu ta fẹ́ mú bẹ̀ màsàlùrí dánilẹ́kì lẹ́kì ìwé dánimú dákùn Gbogbo ẹlẹ́ẹ̀kejì ó náà ní wípé àlìjẹ́mẹ̀ ta sọ yìí kí mo fẹ́ ròyìn fún yí àwọn wo la pèsè rẹ̀ lẹ̀kùn alìmùtàkùn odò àwọn tó bá bẹ̀rù ọlọ́run lọ́lọ́run pèsè àlùjẹ́ náà kalẹ̀ fún àwọn alìmújáde ń bẹ̀rù pé alìfò alẹ́rù alìmùtàkùn lè mú gbogbo ẹnikẹ́ni tó bá ti bẹ̀rù ọlọ́run kódà kò ojú lòsì kò jẹ́ tálákà láyé kò jẹ́ mi bí ìgbà tí pírẹ́sidẹ́ntì wà lè láyé mọ́tò ọlọ́run ní àpójúwe tó ga jùlọ tí pírẹsidẹ́ntì wá ń dánà oúnjẹ kalẹ̀ tí wá ń dógún kan kalẹ̀ tẹ́ni àwọn owó ló pèsè ilé ilẹ̀ gbogbo èèyàn ní kìí ṣe fún mínísítà gbogbo ẹ̀dọ́ bá láti lè débi tó bá ti lè ní ìkàbá ìlà òun náà lẹ́tọ̀ sí ṣe ẹ̀mọ̀ wípé ọba tó ta ó láti jẹ́ nílẹ̀ kìí nìkan ló kìí ṣe dúdú nìkan kì í ṣe fún gbogbo nìkan aláwọ̀ bá ní òwúrítẹ́lìmùtàkùnrùn Àjẹ́ wípé ìta fi lè túra wá lọ́dá bí lápàrí lọ́dọ̀ ọlọ́run kìí ṣe ti tí wọ́n ti bí wa, kìí ṣàwọn wa, bẹ́ẹ̀ sì ni kìí ṣe lóòrẹ̀ dáa ti wá. إن أكرمكم عند الله أتقاكم إن أكرمكم عند الله أتقاكم القرآن قل سمارا وبابا يسمى سمارا وكذا في قريب ọlọ́run ṣe ìgbà àti ẹkùnkùn ẹlẹ́ẹ̀kejì wípé ọlọ́run kò kò sí ẹlẹ́yàmẹ̀yà àlìjẹ́nà yìí tó bá ta ti jẹ́ ẹni tó bẹ̀rẹ̀ ọlọ́run torí ti ẹlọ́run bá torí ẹ̀ bí àlìjẹ́nà kalẹ̀ torí ti ẹlọ́run torí ẹ̀ pèsè àlìjẹ́nà kọ́lọ̀ kó ṣe wá lórí bẹ̀rẹ̀ ọlọ́run ó pọ̀ ẹlẹ́ẹ̀kẹta wá ní kí ń pè ní tápọ̀à kí ń pè ní bẹ̀rẹ̀ ọlọ́run àwọn arìmú jáde ń bẹ̀ wípé àṣẹ kì ṣe pé tàmọ́ ní àfọkànsí àbí àdúrà nìkan ni ó gbé ìyàwó àìjẹ́nà iṣẹ́ bẹ̀rẹ̀ bóde ẹ̀jẹ̀ bá dẹ́gbọ́ Muhammad sallallahu alayhi wa sallam adájú ni kò sí ẹnì kankan nínú yín tí iṣẹ́ ìlú gbòwò náà lè mú àwọn àfáà ní ìtànẹ́bí sọ yẹ ìyó lọ nípa ìká ti jẹ́ o ṣùgbọ́n iṣẹ́ wo ni ò ní gbé ọwà àlìjẹ́sìnà kéèyàn máa láníyàn ọgbẹ́ ah, pẹ̀lú táà ṣe yìí àpẹ̀mọ́ ah, ah, ìjẹ̀sìnà ọlọ́run ìtò ìpàlẹ́sẹ̀ ilẹ̀ ìlànìjẹ̀ ó ju iṣẹ́ náà ṣe lọ anábì sọ ìyẹn kábà lè mọ́mọ́ ríra wa kábà lè mọ́jọra wa lójú lórí èdíkẹ́ inú iṣẹ́ rẹ̀ bá jẹ́ iná ojúmọ̀ sí gbígbẹ́ tí ó wà torí pé àtàkùá ìbẹ̀rọ ọlọ́wọ̀ ọba gbọ́nà ní àwọn tó ń pèsè àlùjànnà fún àwọn tó bá bẹ̀rọ ọlọ ìjùmọ̀ ẹ̀dàkùá ó náà ti jẹ fàálì àwọn ìrìnlá wọ́n ti sì náà lọ bẹ́ẹ̀ bá tẹ̀lé mọ́ ẹgbẹ̀ láti ọlọ́run sí téèyàn ti yàgò fún òfin rẹ̀ tó ní àmọ́ ṣe ẹ̀rì wípé ìjì fàálù sí inú wàtánù ìdàntàkùọ̀lá ìbára tún àǹfẹ́ ilé wàtánù wà kúlù nínú ìgbìmọ̀ àmàlì ìgbàgbé níbẹ̀ ẹ̀rọ ọlọ́run ṣe mọ́ṣì méjèèjì náà ìṣẹ̀lẹ̀ ọlọ́run wá ní àwọn tó bẹ̀rọ ọlọ́run tó ń torí wọn pèsè àlìjọ́ náà ajẹ́pá wọn ti fẹ̀ láti ọlọ́run tó ti yí àkókò tọ́lọ́wọ́ ọgbọ̀ òfẹ́ kódà kan ṣe rú kódà kan jẹ́ tálákà kódà kan jẹ́ ní tọ́lọ́run òun táwọn ènìyàn kò ṣe ẹ̀mọ̀ rárá látara pé lọ́bá ti gbọ́gbọ́lọ́run tẹ́bá ti gbọ́pọ́ lọ́wọ́ fẹ́lẹ̀ wọn á ti yẹn sí torí àwọn ọmọ lọ torí ẹgbẹ́ ní àlùjẹ́ńdà kọ́lọ̀ mọ́ kàwá fún un wa. tẹ̀sí mi bá ti hàlànà. Tẹ̀sí mi bá ti hàlànà àlìjẹ́nà ààyè kan ní nínú ẹwà ọ̀ṣọ́ tọ́lọ̀ wọn bá dárúgbẹ̀ lábẹ́ àlìjẹ́nà lábẹ́ ilé epo wánú àlìjẹ́nà àwọn omi agbẹ́lẹ́mọ̀dù yóò mọ́ sọ́bẹ̀ nígbà tó lè nígbà tí lè ń bẹ lórí omi olùmọ̀ sàn lábẹ́ ilé ẹnìkọ̀ọ̀kan náà àlìjẹ́nà lẹ́bi pé àwọn olówó náà ilé ìfẹ́lá polówó wà lọ tó kọ ó tún ṣe sí ní bóòlù síbẹ̀ lágbàtí lè sí àlùjẹ́nà ṣùgbọ́n kò jọra wọn. ọlọ́wọ́ bá ní ka kí wá sọ́dọ̀ kan náà wù mọ́ tójú omi pọ́nbélé yóò wá mẹ́ náà wù ásàlì odò èyí tó jẹ́ omi ògidì orí ó mẹ́fẹ̀ náàrù kọ́mù èyí tó jẹ́ ti ọdí àmúsẹ̀mí ó ń bẹ ṣíbẹ̀ Gbogbo bí tí ọlọ́run bá ti sọ̀rọ̀ nípa kẹ́kìrì ní ká tí àrẹ àrẹ ẹ̀rí pé àrẹ àrùn ẹjọ́ mú ló mọ́ mú wá kúrò àní ó mú wá ẹ̀ túnmọ̀ ìgbésí ṣe odò omi nìkan nínú odò tí ó máa sàn lábẹ́ àjẹ́nà kó wa wa. Omi tó ṣe wípé wípẹ́ kò ní kí òórùn rẹ̀ ó yí padà, wípẹ́ kò ní kí awọ rẹ̀ kó yí padà, nírú omi tí ó máa sàn bẹ́ẹ̀. Wọ́n bákan náà odò wàrà wàrà yóò máa tàn èyí tó ṣe rí ẹ̀yọ́ wa máa rò wàrà ó fi di odò ta ló fi wàrà sọ́mù san bá ní ààbì níbẹ̀ náà ní aláwọ̀dílẹ̀ ẹ̀yìnlá kọ́ ọjí anẹ́bùwà muhammadu aláwọ̀sálàm anẹ́bùwà gbogbo ẹnikẹ́ni tó bá ti mú ọjí láyé kò ní mú tí wọ́n ní wà tó gbé ọlọ́wọ̀ yìí ti ní ní ẹ̀bá ti wà náà láyé kò ní mú sí nínú àlùjànnà ìtumọ̀ rẹ̀ ní wípé kò ní wà àlùjànnà bí ó bá jẹ́ ẹ̀wà àlùjànnà yóò kọ̀lẹ̀ ìjìyà nípa kú sí ìwọ̀n bá rí mẹ́rin tí bá bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́kọ́sọ́ wa mẹ́ bọ́lọ́mù bá fẹ́ rí bíwò nínú àlùjànnà odidi odò èyí tí ó jẹ́ ti ọdí náà ولهم فيها من كل èyí tí ṣe àtàlù yóò gẹ́gẹ́ odò nínú àlìjánà wá bákanẹ́ gbogbo ìran èso pátá tí nípa ẹ̀kùnrin àwọn ọlọ́wọ́ bá ní òrìn àlìjọ́nà iṣẹ́ àlìjọ́nà lè mọ wùwá káwà náà lè mọ ní àgbìyànlé káàlè mọ abẹ́lọ́ káàlè mọ ìtàpá láti lè mọ tẹ̀láṣọ ọlọ́wọ́ láti yàgò fún tọ́lọ́wọ́ òun fẹ́ wọ́n máa ń ẹjẹ́ tí ń júwẹ̀ rẹ̀ fún yín ẹjẹ́ ìṣàlàyé fún yín bá ti jẹ́ bó ṣe rí èyí lè tí mo pa lédè kalẹ̀ fún gbogbo àwọn tó bá bẹ̀rù ọlọ́run àwọn onírà ọ̀rọ̀ odò ni ó máa tàn lábẹ́ àdìjọ́ ẹ̀kọ́ wa mú ha àìsàmọ̀rọ́tùhá oníkúkúrù àwọn èso lè rẹ̀ mọ́ ń já tí rẹ̀ mọ́ ń jẹ tí mọ́ ń gba jíjẹ àwọn èso ká ń bẹ àwọn ti ká ń bẹ wọ́n máa ń so èso ṣùgbọ́n a kì í jẹ èso ẹ̀ wọ́n kì í pẹ̀lú èso bẹ́ẹ̀ ní kúkúrù ṣùgbọ́n àwọn èso tó bá tẹ̀lú pé tí bí bá mú wá tí èèyàn máa ń jẹ wọ́n ní lábá lọ́pọ̀ ọlọ́wọ́ bá ní èso inú àlìjánà dáìm èso tí ò ní ìgbà kan dání tó pèsè òjìlé ayé ẹ̀wọ̀n mọ́ngòrò tó bá ya àìkò lọ́pọ̀lọ́ ìrìnà mọ́ngòrò sí mú náà àgbẹ̀ ìlọ́ tó fi lórí ọ̀sán àtìkò rẹ̀ a máa lọ́pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbánúmà àkókò rẹ̀ ọ̀sán lọ kódà àwọn ìlú tó dàgbà sókè láyé táwọn ọmọ ń lọ pè sáàpù ẹ̀ tí wọ́n tún ní sọ́rẹ́jì tí wọ́n kò pamọ́ títí dàsìkò mí dàsìkò rẹ̀ kò bá tún sí táwọn ìlú mọ̀ ẹ́ lóko òun ìpìlẹ̀ ẹ̀gbẹ́ lọ́kọ́lẹ̀ mi èyí tí wọ́n kó pamọ́ ni ṣùgbọ́n náà àdìsẹ́ ń tàn tó ń fẹ́ kó máa ń gbòòrò tí ò ní sí. òun kò ní Gbogbo ìpàdé bá ń débẹ̀ ẹ̀mí ń sálá ìmọ́lẹ̀ so níbẹ̀. Àwọn ti wọ̀nyí iṣẹ́ tí wọ́n wá ń ṣe kìí ṣe náà fún nílé so nìkan, wọ́n tún ṣiṣẹ́ òòrùn. Wọ́n tún ẹ̀rù pé bí ó bá ti ní pé òun mú nígbà míì bẹ́ẹ̀ bá dúró bí ṣéèkì ó ṣe pọ̀ tó ń gbà míì tó ń bá ń bẹ lábàá ṣéèkì yẹn ò ní pọ̀ yóò rárá dúró lókè bẹ́ẹ̀ bá dúró lábẹ́ ẹ̀yìn ṣéèkì yẹn ò pọ̀ ṣùgbọ́n tó bá ti di pé òun ní yí àkáyí yóò mọ pé ó ti mọ́ ṣe ṣéèkì ó mọ tó bá ti yá ṣéèkì ó ti kúrò ṣùgbọ́n nínú àìjẹ́mẹ̀ àkọ́kọ́ náà kò sóòrùn mọ́ ṣé yóò wà mọ́ wà ní pé ní tó lábẹ́ ẹjì báyìí gbogbo ó sáwọn máa òjì wá ní yóò máa òjì wá ní wọn bá ní ọ̀dọ́ ní kúkúrù máa dá rí tó bá ipé kí lè tẹ̀ jí lẹ́pọ̀rọ̀ tèmi ẹni a sọ pé kúkúrù máa dá ìmú wà sí ìlú máa dá ìmú dáàbì ìtúkúrẹ̀ tẹ̀lé ṣùgbọ́n nínú àgbékalẹ̀ alùpùrẹ́yàdì tí ó fi pọ̀ jù bá yí lọ ọlọ́run máa ń lo ti dáà yóò sọ̀rọ̀ ọmọ ẹni wọ̀n lẹ́yìn gbàgbọ́dọ̀ wọn bá tó kúlù àdá inú wọ́ọ̀lù ìlú ààrùn. Àtàkùnjúwe sábàbìyàn lè tó kí ló kọ rẹ, èyí ni Abdullah. Ilé èèyàn sọ pé orúkọ mi ní Abdullah. Gbogbo orúkọ mi ní èèyàn sọ yẹn. Ṣùgbọ́n bàtẹ́ pé Abdullah ẹ̀yẹ́ ti mọ pé yẹn sọ. Ẹni ẹni gbọ́dọ̀ pọ̀ yí pé ìlú sọ ilé orúkọ mi ní Abdullah.

wọ̀nyí àwọn èso tẹ́ ìyẹn máa jẹ ni kìí fi ìgbà kan dá gbogbo àti ìyẹn bá ti dé rẹ̀ ìyẹn ó mọ̀ olọ́lá àárọ̀ ó bá olọ́lá ó bá wíwá ká èso àlùjẹ́nà kìí tèyí tèyí ó tún fún yín máa yín máa lẹ́ igi ẹlòmí àṣẹ́gi ìgbìyàn yọ àṣìbì orí ní ọba tó gbó agbẹ́gbọ́ bá lórí ìgbìyàn bá jáwọ́ pa tó bá bọ́ lórí àyẹ̀lú wọ́n náà lọ́fẹ́ yìí ẹlùmí ìdárápá níbi tó ṣe ń bú ní ibi rọ́bà ṣùgbọ́nà àìjẹ́sẹ̀ olúwa ṣọ́rọ̀kú wá ní àrùn bímá làrùtọ́ ìpìlẹ̀ ayélujára kọ̀ọ̀lẹ́yà kò tún fún wa dáníà kò tún èso ní samaraj gbogbo èso náà àìjẹ́sẹ̀ ẹ kò sí ibi bẹ́ẹ̀ yẹn dúró sí tí ó ṣe lé orí ìjíjá bẹ́ẹ̀ yẹn bá fẹ̀ pẹ́lẹ́lẹ́ o lè já bó kúnlẹ̀ o já bó nàró olùdá kò tó kó ara dà ní agbègbè ẹlọ́wọ̀n bá palẹ́ lè kalẹ̀ sínú àwùjọ náà. مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار yóò bá ní bí jẹ́ kí ẹni nígbà ilé kọmọ sùúrù bí jẹ́ rẹ̀ nígbà náà ní rẹ̀ ẹni tó ń lórí jẹ́ òṣèṣù ẹni tí ò rí jẹ́ náà kó jẹ́ sùúrù ọjọ́ ní tó látara àjẹ́ lẹ́yìn ọlọ́wọ́ bá ń ròyìn àjẹ́ náà fún wa ayé òwọ́n ti ṣe ìhò wà á sọ pé jẹ́ ìṣẹ́ náà kí lè ráyé bí àbára yọ ní ọdún mẹ́rin ló mẹ́fì ló tó ti lọ mùsàlẹ̀ ọlọ́wọ́ ròyìn àjẹ́ náà fún wa kó lè fún wa lójú kó lè fún bá ń ah, lọ́wọ́ mi ò ní ṣe é bó bá yẹ gbogbo wa bẹ́ẹ̀ jẹ̀ náà ayé ó dá ọlọ́wọ́ bá lálẹ́ jẹ́ náà tá ń sọ yìí ó kú lọ adarí gbogbo ní jẹ́sọ̀ ọ̀bẹ̀ pátá kò ní ìsìgbà kan wọ̀nyí wà bí lùwà òjì táwọn jìnnà àlìjẹ́nà ó tún máa fún yín kò ní ìsìgbà kan kúrò. ìsìgbà ogun máa Ẹran ọmọlẹ́ yìí ó máa jẹ́ ìjí ó kẹ́ nínú ọ̀rọ̀ àwọn tí wọ́n bá pa ọ̀rọ̀ látara tápùà, ọlọ́run tuntun tápùà sọ. Okúbà, oòrùn náà ni Ápẹ́lú, ìkẹ́yìn, èrú ní àdìgbẹ́sẹ̀ yẹn ni ó jẹ́ àtúbọ̀tán ìkẹyìn gbogbo ẹ̀ tó bá láyé pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run. Nígbà ọkùnrin bá lè rí ìdá ẹ̀sẹ̀ ọ̀run, wọ́n gbogbo àwọn tó bá kọtọ lọ́run àwọn náà ní alìkàfíhù gbogbo àwọn tí wọ́n bá dọwọ́ gbòòrò ọlọ́run bá mẹ́lẹ̀ tí wọ́n gbọ́ àṣẹ ọlọ́run tí wọ́n kọ ti kú sí ìgbọ́lọ̀ wọn bá ní ká má ṣe yẹ ibẹ̀ làwọn ti ń rí ní lẹ́sẹ̀ rí fà gbogbo ìgbọ́lọ̀ رهبا وعقب الكافرين النار وعقب الكافرين النار عقب بمعنى àwọn bá lọ ń tọ́rọ owó padà sí àná náà sọ wá wọn kalẹ̀ ó sì torí gbogbo tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láàrin jẹ́ náà ọlọ́pọ̀ sí wá ló bẹ̀rẹ̀ ọlọ́ kó mọ́ sí wá nílé ẹlòmí ń jẹ́kẹ̀dẹ̀ ó ṣe kẹ̀dẹ̀ ọlọ́run ọlọ́run kan jẹ́kẹ̀dẹ̀ ìlú ọ̀nà ìlú ọ̀nà kẹ́kọ̀ọ́ ìyá ní kẹ̀dẹ̀ àbí wọ́n lẹ́nìí kẹ̀kẹ̀dẹ̀ ní pé ẹgbẹ́ ló bá yẹn ah lọ́pọ̀lọ́ pè àwọn ẹ̀ ń lórí ayé ẹ̀jẹ̀ ká kó ìlà kíkọ́tọ́ lọ nílẹ̀ ẹjá ń kórìíra kíkọ́tọ́lọ́ lára ẹni tí ń kọ́tọ́lọ́ ìkórìíra ọlọ́run tó ń bẹ lára rẹ̀ ẹjẹ́ bá kórìíra rẹ̀ àìkórìíra ìkọ́tọ́lọ́ ló já mọ́ sẹ́lẹ̀kúrẹ́sì àwọn olùyapa àjọ ọlọ́run láyé oníbọ́ọ̀dù kèfèrí tó fi ẹṣẹ́ sí tí ń kú jí tí lójú ọmọ rẹ̀ ṣé kúfùrù tí ń bẹ lára rẹ̀ níwò ọ ni àti tí ló dámọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn dájáwò olórin tánkọrin kúfùrù tó jẹ́ pèsè àbàbàrà wọn nílẹ̀ tí a bá mọ ibi tí pèsè yìí tí ó sùn olówó rẹ̀ nínú orí àti àmà àpàmì ọláyé olùláyé olùkó ògbò ìgbàjọ láyé ṣùgbọ́n kúfùrù ọlọ́wọ́ bó ní fojú àánú wẹ ẹni tó bá fẹ́ lórí kèfè yìí tó lọ pàdé ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ annáàrù na mọ̀tíwálẹ̀ lè yìí mú annáàrù

lìjánẹ́tì darajat wà ní náà darakat ìpele ìpínlẹ̀ kìí lọ sókè ó lọ mú ọmọ ẹnu ìpele kìí nínú rẹ̀ ìpele kìí tún ti rẹ̀ lọ ìbá fún wa sàbọ̀ àtòrò mú sí wà Wọ́n ṣẹ̀gẹ̀ ilẹ̀ ìpele méje ni ó ń dúdú kìí kìí ní ọ̀gbìn ní kíkì lọ sínú ilẹ̀ ìwò ní. Láàkàmù wàlà bọ́ ọ̀rọ̀ wà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lọ́rùn-ún iná jàánàm ìpele kan ní iná kan bẹ̀rẹ̀ lọ́túnpẹ̀ nílà bọ́ ìpele kan ní. Iná kan bẹ̀rẹ̀ lọ́túnpẹ̀ ní wọ́n bọ́ màá ìpele kan ní. المجرم إلى جريم إنكن كمن أخوى إلى بقرة وتؤجر لا ينسون ما سلككم في سقر إنك لكم نبأ وأنا أنا أنا Al-Qur'an torí pé gbogbo tọ́lọ̀ ọba ní ó ń bá ń sọ̀rọ̀ ọ̀nà àwọn kèfèrí ó tún wá fà wọn kan fún wọn àlùmọ̀lọ̀ sókó ẹnìkan ò yóò lọ lẹ́nu mùsùlùmí àti kíkúkú ti wà lára ẹ̀mí àlùkúkú tápọ̀ ọ̀la ló gbé ìmọ̀ ìdúró lórí tó ló ń bá gbọ́ yẹn gbúdọ̀ kò sọ lọ́mọ pẹ̀lú ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ kábẹ̀rù kúfòrò torí mo fẹ́ wá fẹ́ wọ́n gba ní mẹ́rin lọ́wọ́ rẹ wọ́n fẹ́ kúfòrò yọ lọ́wọ́ orí akápàdà sí ó ìṣẹ́ iná lórí torí kó wọ́n mọ láyé wọ́n ní àmọ̀ pé ní mẹ́rin ní bẹ lọ́wọ́ rẹ ṣùgbọ́n ní mẹ́rin yẹn wá ká tó kúfòrò yọ lọ́wọ́ òsì nítorí pé àmọ̀túnmọ̀ imẹ́ni àti mọ̀túnmọ̀ kókó àwọn èèyàn náà ní kọ́rẹ̀ ẹlòmí tó pé yóò fẹ́ yàwó yóò fi Islam sílẹ̀ yóò fi tọ́lọ sílẹ̀ yóò gba kúkúrú yóò gba iná mara yóò sọkàn líle sọ́lọ́ pé tó bá tẹ̀ lálùkì àmọ̀ tó tẹ̀ ìjọ ìjẹlẹ̀ ìjọ náà ọmọ nìyàn olè ó gbà ọlọ́wọ́ bá ti ní kíkà ó kó bá lẹ́bí ní ìjọkọ́ وهو الكافرين النار فهم الذين تقوا وهم الكافرين النار ọlọ́wọ́ ní àlìjẹ́mìnà ìyẹn látúbọ̀ náà gbogbo àwọn tó bá bẹ̀rọ ọlọ́wọ́ bá láyé ṣùgbọ́n wọn tí wọ́n bá jẹ́ tètè rí àtúbọ̀ náà tí wọ́n inú mẹ́rin ọlọ́wọ́ kó ṣọ́ wọn bẹ́ẹ̀ لا تلقى من مريض كما لا تراه الذي معه يؤمنون بما أنزل إليه Níṣẹ́ ni wọ́n máa ń lò bábá ń gbọ́ Al-Kùránì látara tí wọ́n ń gbọ́ nínú ẹ̀. Áyà yìí, àwọn àkójúmọ̀ ẹ̀sẹ̀ sílù wọ́n pé síbí ọ̀nà méjì àti mẹ́ta lórí àwọn wo ni alẹ́bí na àtẹ́yìn náà rúmù ìdá Àpáwa Abdulrahman Bùdó náà pé àtẹ̀rí, àpáwa Àjìmáàmù Ìgbọ́gbàmí, àpáwa Ibn Kathir, àpáwa awa Bọ́gárí, àpáwa Àjìmáàmù Kúkùn. àwọn àmúlùmọ̀ lọ sí ìlú títẹ̀ sí ìlú gba ìjúmọ̀ àwọn ọ̀rọ̀ tó wáyé lórí ààyà yìí ó tó fi ọ̀nà mẹ́ta tó gbogbo ẹ̀dá ń forí sọ ẹ̀rọ kan náà ni wọ́n ní ọlọ́run yàtọ̀ fún Inú wọn a máa bù wọn a máa lọ sẹ́tẹ̀ tí wọ́n bá tún gbọ́ àlùkùn àrùn inú wọn a máa dùn sí ìtọ́lọ̀wọ̀n bá fi sọ tọ́lọ̀ sọ kalẹ̀ fún rẹ̀ nẹ́bí ní àlùkùn àrùn. Àwọn àkónímọ̀ tẹ̀ sí àwọn òun làwọn yìí. Ó bẹ̀rẹ̀ àwọn àkónímọ̀ tẹ̀ sí tí wọ́n ní àwọn náà làwọn tí wọ́n jẹ́ onímọ̀ láàárín àwọn àrùn ìjáàrùn àwọn aliyahud àtàwọn nasọ́ra àwọn christian àtàwọn jù àwọn tí wọ́n gbà alẹ́rìnà aslam ọ̀dọ́gba islam nínú wọn tàbá ní gbọ́ al-Qur'an nínú wọn máa ń dùn wọ́n ní nínú máa ń dùn wọ́n ló wọ́n ní nínú wọ́n fi máa ń dùn ní wípé wọ́n máa gbọ́n tó ṣe déédéé táwọn ti kàtẹ́rẹ̀ nínú àlèjì àti àtàwárá wọn àgbà wọ́n ní ẹni inu inú wọn tó máa dùn wípé gbogbo sálùkùrá lè sọ nípa ìròyìn ànẹ́bì sálà inú wọn àdùn wípé nígbà táwọn ń nínú yàrá àgbìnẹ̀mọ̀ràn ní àwọn ti wọ́n ní àyà ẹ̀ alẹ́dínà wọ́tẹ́dínà àbẹ́nà omi ìjà wọ́n láwọn náà ní alẹ́dínà áfìlàmù nímọ̀lẹ́wò wọ́n nà sọ. bí àwọn bí akọ́ abdullahi bin islam lọ́dọ̀ àwọn olùmọ̀ tẹ̀síù dáwọn jọ wípé ní àwọn jáyà lè bá rí àwọn náà ní àwọn sàhábà ìgbàlẹ̀ ní ààtẹ iná àwọn mọ̀sídá àwọn tí ọlọ́wọ́ bá fún ní síra wọ́n dé kúkú ní síra ẹ̀yẹ tọ́lọ̀ ó lè túmọ̀ múfúrọ́dù ló wá ọlọ́wọ́ ní alìkútù ṣùgbọ́n kọ́kọ́ wá ní múfúrọ́dù yẹn alìkù aláàrí ẹlọ́pọ̀lọpọ̀ ọba ìrìnjìn tí ní alẹ́ ìrìnjìn gbogbo ìran ìwé ló túmọ̀ sí làwọn kanú àwọn ìmọ̀ lẹ́bi ní ìmọ̀ ìlú mi àwọn ìwé tó ṣáájú àtàwọ́rá àti ìrìnjìn ṣùgbọ́n àwọn mẹ́rin àwọn ìmọ̀ wá nínú kò sí tó yọ àkùrá àdúgbò mẹ́rin wípá alùkùrá náà ní tọ́ka sí wàhún sọ́ábà àwọn náà àwọn sàábé wà lè náà lẹ́yìn àwọn olùgbìta àwọn náà làwọn tó ti pẹ́ ọlọ́wọ̀n ọba fún mímọ̀ alùkùrán alùkùrán ṣe wọn inú wa wá máa dùn àwọn tí wọ́n nímọ̀ nípa alùkùrán tọ́lọ̀wọ̀n ọba fún mímọ̀ jíra Nínú wọn bá dòdúdú ọlọ́wọ́ àmọ̀dúpẹ́ tó ṣe wá ní Ahọ́nù Kùrán. Ó bẹ̀rẹ̀ àwọn àgbórímọ̀tẹ̀ nínú ọdún mẹ́bẹ̀ lórí nínú ọjọ́ ẹgbẹ́ ìròyìn ọmọ ẹ̀sùn sí ní gbé ọlọ́run ṣe mí ní ọmọlẹ́yìn àdẹ́sọ̀. Ọlọ́run ọba ṣe mí ní ọmọ Alkùrán kí la fẹ́ ṣe wí Alkùrán nínú gbogbo òní àwọn tí wọ́n mọ̀ túnmọ̀ alukur'an inú wa máa dùn bó tilẹ̀ jẹ́ bó láwùjọ wa lórí kur'an ò ní bá ọ̀lọ́pọ̀lọpọ̀ lórí ẹ̀lú bẹ́ẹ̀ ẹ wá sọ pé ọmọ sí kur'an lásán náà ní àwa mùsùlùmí ìtòjú òní ni kódà ẹ̀lú bí ìlọ́mọ ọmọ rẹ̀ fún fún mi ìtòjú pé kur'an kan kọ́ wọ́n ti pọ̀ ju ìwé lọ. ọlọ́mọba ni wọ́n lẹ́bi náà dé náà nínú àwọn àforímọ̀ tẹ̀síìlì tí wọ́n ń sọ fún ọlẹ́bí náà ṣe náà òmìnirí dábẹ́ àwọn tọ́lọ̀ wọn bá fún ní mímọ̀ alùkùnrin wọ́n máa yọ jẹjẹ inú wa máa dùn tábá tí ń gbọ́ ìtọ́lọ̀ wọn bá sọ kalẹ̀ fúnra nẹ́bì inú wa máa dùn báwọn mọ̀ sí pẹ́kọ́lọ ó sàwọn ní ọ̀sán alùkùnrin ó tó kéèyàn mọ̀ sí lórí ẹ̀ kéèyàn jẹ́ alùpùrán àwọn ọmọ èèyàn jẹ́ olùpùrán inú ilé èèyàn jẹ́ inú ilé pùrán ó mú ìdùnnú tó ga fún yẹn ṣùgbọ́n wà láti ká sọ́rọ̀ anẹ́gbẹ̀rẹ̀ ara mú ọgbọ̀rọ̀ àwọn èèyàn ọmọ ẹgbẹ̀rẹ̀ nípa lásán lámá ọlọ́pùpù sọ wọn àwọn tí wọ́n pọ̀ wọ́n àmàrú àmì náà tó lọ sí burúkú ààyà wípé inú tó fà á kí ààyà inú sọ̀kalẹ̀ ọ̀nà ẹni kìtàbù sọ́lọ́nì táìmì mọ̀ pẹ̀lú àwọn ọ̀sẹ̀bọ̀ ìgbàtánà bí ìfẹ́ lọ ṣọ́rọ̀ mọ́ra láti mọ̀ sọ́lọ́kọ̀lọ̀ lẹ́yìn táwọn kèfèrí tọ́lọ́nà bí òní wọlé tí wọ́n ń wọ́n àjà ọlọ́wọ́ àtọ́fà ní sọ́lá àrùsẹ́lá ń lórí àmẹ́bí padà sí sùúrù ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ mẹ́ àwọn kèfèrí ẹlẹ́kùn mọ́kà ọwọ́ àtọ́fà ní sọ́lá àrùsẹ́lá ń tó abẹ́ ní ló dé kájọjọ ní àdéhùn àlàáfíà àkọ́kọ́ náà àdéhùn àlàáfíà ẹ̀kọ́kọ́ mọ̀ lóko ní wọlé Arábìnrin mo bá ọ̀sán wọ́n wá gbé oríṣiríṣi àwọn mẹ́jẹ̀mú kalẹ̀ Ànábì gba àwọn ilé Ànábì wá kọ ìwé ìlú bíṣẹ̀lá ẹ̀rọ ọba ní ìlú ọ̀kẹ́ ìlú ìgbà tí ó kọ̀ ní Muhammad Rasulullah wọ́n ní ìwé àwọn olùgbà àwọn ọ̀kan bẹ̀rẹ̀ àkọ́kọ́ àwọn ọmọ Allah bísìnlá àwọn ọmọ àlá ṣùgbọ́n ọ̀rọ̀ mẹ́rin yẹn àwọn ọmọ mẹ́rin rẹ̀ àwọn òṣìlá rahman nìkan láwọn ọmọ ẹgbẹ́ tó rahman ó lẹ́yìn ìṣẹ́ lámọ́tò ìgbàdàlù ní yàmẹ́mẹ́ àwọn òṣìlá mú ṣùgbọ́n bá rahman nìkan àwọn òṣìlá yẹn tà wọ́n so látara tó lé ẹlú rahman rahman àwọn ìgbàgbọ́ muhammadu náà mọ̀ ọ́ sí rọ̀ṣúlù yẹn tá a bá gbàgbọ́ ìṣẹ́ ọlọ́ọ̀ṣẹ́ sáwọn ọgbọ́n dáadáa ìdájọ́ ìjọba ẹ̀yọkùn alábìyọ sórí náà káàkiri àmẹ́bìyọ kúrò àwọn afọ́nimọ̀ tẹ̀síl wọ́n wá ní àwọn tí wọ́n wá jẹ́ àwọn tí wọ́n padà gba Islam nípa àwọn Yahudi àtàwọn Nasara níbẹ̀rẹ̀ Islam

látara pé kẹsàrátù díkìrì rahman ó ti wá pẹ̀lú àkùnrin ó wá ní jẹ́tù mú àtàyọ̀ fún wọn àbọ̀ àjùmọ́kù gbòòrò wọ́n kó gbogbo ìtumọ̀ ìwá nínú pẹ̀ṣẹ́ wọn wọ́n ti sàlàyé gbogbo ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà lápapọ̀ ìgbẹ̀mẹ̀ náà ló borí sọ nǹkan ẹ̀fà ní borí sọ láti gbé wa lẹ́rí náà ààrẹ ìnáwó mẹ́rin ìdáàbẹ̀ ń bá wí àwọn tí mú àwọn àbá àgbà lérò nínú àwọn ìyàwó àtàwọn ìrìnlọ́rọ̀ ní àwọn tó gbà ìta fẹ́ wà fi táálí wọ́n ti fi sàábé náà káàbẹ̀wọ̀n jọ torí báwọn tí wọ́n sọ fáwọn áàlùkì dáàbò àwọn ìyàwó àti nínú wọn ni gẹ́gẹ́ bí ibùdó àmì lẹ́bùn sàlẹ́ gẹ́gẹ́ bí Salman al-Farisi àwọn méjì àti ìjọpọ̀ wà lẹ́bí ilẹ̀ jẹ́ àwọn ẹ̀lẹ́ àbàṣà báwọn tí wọ́n wá láti àbàṣà fàlámù àán ìmáàmù kúrùtù ní wọ́n ní gbóló yìí ó kó ọ̀pọ̀lọpọ̀ wọn sínú wà ní mùràdù kùsù ṣùgbọ́n tá a gbà lérò gẹ́gẹ́gẹ́gẹ́ ìgbẹ́ àwọn èèyàn kan ní wọ́n láwọn náà làwọn sọ̀kalẹ̀ sàwọn tí wọ́n ti jẹ́ ìyàwó nínú àdínà sọ̀rọ̀ á ní ìgbà àwọn sàábẹ́rù nígbà tí wọ́n wá pa nàìjíríà Islam tí wọ́n bá wá ń ka alukur'an wọ́n wà mọ́ ẹni á ah, nǹkan nínú àwọn náà ti nínú àtàwọ́rá àwọn ti kàtẹ́lẹ̀ nínú ìjì fún ìbùsọ pẹ̀lú tó mọ pàtàkì alukur'an torí pé tábàlọ́ fún yẹn ní kur'an ìtumọ̀ ẹ̀dúró ẹlọ́run ìmọ̀ rẹ̀ lórí rẹ̀ bọ́lọ̀ fún gbé lórí ẹ̀rọ báyìí ìmọ̀ kur'an yẹn ọlọ́run ti yé pàtàkì alukur'an ọlọ́run ti mọ̀ ẹ́ kur'an fún lójú ó bàbá lẹ́mí gbogbo àwọn tí kur'an bá pàtàkì lẹ́mí wọn nínú wọn máa ń tó bá ti gbọ́ pa kur'an ìtumọ̀ ẹ̀ náà kò dájú kúrò ń bẹ́ẹ̀.

àwọn tí wọ́n ń dáyà ara wọn sọ́tọ̀ọ̀tọ̀ nínú àwọn ìyàwó ní àtàwọn ọ̀nàṣọ́ra àtàwọn kanú àwọn ọ̀nàmì ní dájọ́rù láàfíjì aláwọ̀ kan gbẹ̀ẹ́gbẹ̀ tó ṣe wípé máa kan èyí tó bá dọ́gba pẹ̀lú tí wọ́n ń sọ ẹ̀rìn wọ́n lọ kó sí kùránì náà lè ìwò ìlú kùránì ibi tá kùránì tó ti sọ̀rọ̀ nípa ìsá ọmọ mẹ́rẹ́yà wípé àrẹ́bìnrin ìsá ọmọ mẹ́rẹ́yà mẹ́lákòjì rí sọ fún pé ọlọ́mọ ọba yóò fún ọlọ́mọ láti fi ẹ̀yìn bá lẹ́bẹ̀ ìsá oníbàbà wọ́n kó jù lẹ́ ṣùgbọ́n آتاني الكتاب وجعلني وينكر بعضهم من بعض Ìtọ́lá ti ní ní táwọn máa sọ wípé ní Abdullá ìbìrí sọmọ ọlọ́run ìsọ̀lọ ẹ̀rù ọlọ́run ní. Wọ́n ò ọlọ́run ọba ti lè gbóló àdáà kó lè kó túnmọ̀ ló pọ̀ sínú ọlọ́run ọba ọ̀sọ́ tó wà nílẹ̀ yahoo olúwa nílẹ̀ ahzab nínú àwọn ahzab yahoo ti bẹ nínú ẹ̀kọ́rá ń bẹ àwọn mùsùlùmí mùnáfìkì àwọn náà kó sínú ẹ̀ mùsùlùmí mùnáfìkì rẹ̀ láti sọ̀rọ̀ pọ́lọ̀ ọba ní ẹ̀rẹ̀mẹ́sìnà wáṣìlá ẹgbọ́ sọ́rọ̀ yóò alìyá olójú alìmẹ́ta ẹgbẹ́rin èèyàn ó bàdá lórúkọ èyí tí ó bá ti fẹ́ lọ́rùn kò ní gbà yóò ló ń kó dà lọ́lọ́ ń sọ wà nílẹ̀ àzá ó ń bẹ nínú àwọn tí wọ́n ń dáṣe lọ́pọ̀ wà kó ìlà apá kan nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run Ẹ̀wọ́n ṣe rí gbàbí ọlọ́rí ànẹ́bì sọ fún wa. Ìní kúlí nàmà òmìnirítù. Lọ́lá tí wọ́n pa èmi ànábí láti ẹjẹ́ tọ́rọ wọ́n bá tó lé mi lọ́wọ́ àjẹ́ tí wọ́n pa mí. Náà ni mi máa tí wọ́n lọ lóòrùn nìkan. Kẹ́ẹ̀kì lé mi òbúrọ̀ pa nǹkan ní ìpapọ̀ mọ́lọ́ gbogbo wà ní àjẹ́ ìpátá ìdílé عبادة الله وحده من غير إشراك به أحد قتل الناس كما معتمد وتصفي مثل الإسلام gbogbo Islam. bí a máa lè pátá ìtí ìwé ẹ̀rọ òkúrú sọ ìrìnlẹ̀ láti lọ lórí ìfẹ́ kámọ́pàá nípa ọlọ́dí ànẹ́bì sọ fún wọn kú ní ní umérùtù ìjọba umérùtù Wọ́n pa mí láti ẹgbẹ́ gbogbo tí mo sọ jù ní pátá, gbogbo tó ń bẹ náà kùrá látòkèdè sọ́mùrí gbogbo ẹ̀. Ó náà ni wípé ìmọ̀ ọjọ́ ọlọ́run nìkan. Wọ́n ni òṣìṣú lọ bá nǹkan ní ìpapọ̀ mọ́ lọ́run. ọlọ́wọ́ bá ilé ìgbọ́n ọ̀dọ́ rẹ̀ ni mò ń pèsè sí mi ń pèsè sára mi ẹjá mú yẹ lọ́wọ́ ilé adìkú ìlọ̀gbọ́ ẹ̀ láìlànà gbogbo ẹni ní ṣe wá àti ẹni pẹ̀pẹ̀ síra yìí fi àtọ̀ṣẹ́ sí mi àwọn máa pèsè sọ́dọ̀ ara wọn káwọn máa wá sọ́dọ̀ wọn wọn kò wọ́n lọ sọ́dọ̀ ọlọ́wọ́ ànábì lọ́lọ́ wọn rántí gbogbo wa ọlọ́run ànábì sọ fún wa ilẹ̀ ọjọ́ ọlọ́run ni mò ń pè yín sí èmi ò pè yín wá sọ́dọ̀ ara tèmi gbogbo ẹni tó fẹ́ ṣe dáwà ọlọ́run payé sí àwọn èèyàn sọ́dọ̀ ara ilé bá ní mò ń pè ọlọ́run mò ń pè sí ilé ìròyìn òmìnira mahab àìwà ilé ìmọ̀ sí rí torí pé mahab látara ààbà yàgbóhùn àwòbán mahaban ayé ọ̀dọ̀ ọlọ́wọ́ bá iná ìsìn ní àtùbọ̀tán gbogbo nǹkan ọ̀dọ̀ ìlú padà bẹ́ẹ̀sì èmi tí mo ń pè ní lọ́sọ́dọ̀ ọlọ́ pè ní tó bá tèmi náà àti gbogbo yóò lu olùṣiṣẹ́ léèrè yóò lu àwọn tí wọ́n rán wọn sí léèrè tó bá wá níbẹ̀ àkójọ pé wọn sọ́dọ̀ ara sí wa kápò wọn sọ́dọ̀ ọlọ torí pàtàkì ẹgbẹ́ ọlọ àtàwọn tí wọ́n rán wọn sí náà gbogbo wọn ni wọ́n jẹ́jẹ́ wọn sọ́dọ̀. wà á ilé rí máa. ذلك عزلنا وحكما عربيا ìjà Al-Kùránì àjàndáwò ọ̀rọ̀ ní báyìí ni a ti sọ Al-Kùránì kalẹ̀ fúnra lẹ́bí Hukuman ayé mahkam ayé múlùkìnà ètò múlùmí tí ó lágbìyà múlùmí ètò kíẹ̀ tí ó rúrú ara mú mahkam náà وكذلك أنزلنا حكما أي محكما ممكنا أولا أصوى القرآن الكريم من تطبره tí ò lápùjọ ìjọ ìjọba tí ò rújú tó kíẹ̀ àrọ̀díyà awá tẹ̀sà èdè lábúbáwá láti lè fi sọ ọ́kàrẹ̀ láwọn àbá àfihàn pé gbogbo ta bá ti ń kà táà pẹ̀lú kùrán tí èbá ti ṣe pẹ̀lẹ̀ lábúbá lábẹ́ kàá láàrin sàrásàm àlè ìsọ̀tìmí kòtà ìdájọ́ ọkùnrin àánì mi kò ṣe lórí ẹ̀ ọbẹ̀ tí ó sọ wá ní ọlọ́run tó lò ọgbọ́n ìmọ̀ ọlọ́run ọba ọba àgbà ńlá yìí ọba àjọta yìí ọba àjàfẹ́ ọ̀rọ̀ olùkàkọ́jọ́ ìta alájọ àmì àmì ò sóòrùn nínú ọ̀ọ́ká bìlàrọ̀bíyà lọ́sí ní àkókò orí bí ẹ ìjọ òjẹ́lẹ̀ lárọ́wọ́ parẹ́ ní ọlọ́run ti tó mọ́ Islam láàbí ìjọba ọ̀rọ̀ lábẹ́ àwọn atọ́mọ lárọ́wọ́ tàpá sí Islam lẹ́bi wọ́n tàpá sí ìpìlẹ̀ wọn gbogbo olùdí Islam Islam wo gbogbo mùsùlùmí mùsùlùmí tí ò lọ kúlù bó ní ọ̀nà ẹwà pè fún ọlọ́run gbogbo àlọ́ọ̀dẹ́ àjì àlọ́ọ̀dẹ́ ọgbọ́rọ́ àti máa lẹ́yìn ìmáàmù kan ìdí ìdí àti máa mọ̀ tó fẹ́ bí ọlọ́run níbi tó nílò ti fẹ́ tó ẹlẹ́kùnlò fẹ́ sunkún onífẹ́ náà ló fẹ́ jàbẹ́ ìjọ́sí òjò pápọ̀ ẹwà ogun mùsùlùmí lágbàáyé àti dúdú àti funfun àti òjì gbogbo ní ọjọ́ ìlú tó rúkọ aláwọ̀ tí máa lọ rákúbá ìgbà mi tọ́ta ló jẹ́ lọ́mọ tó wà ní wọn lọ gbogbo aláwọ̀ àní ìlànà rúkú sẹ́ni aláwọ̀ lọ padà ọ̀rọ̀ Assalamu alaikum kódà kéde ká má lè jẹ́ tó communicate kámọ́lẹ̀ lọ́rọ̀ tèmi kan ẹ̀sì dọ́mọ́ rí léjì papọ̀ tó ti gbé lórí sí àkọsára wọn ọlọ́mọ bá ní awálá máa mà ṣe bẹ́ẹ̀ lárúbáwá olójó yẹlú pípẹ́lẹ̀ lárúbáwá pẹ̀lú bọ́ọ̀lọ́ lárúbáwá tó ń bá ìdí nìyẹn lọ́rọ̀ wọn bá fi ṣẹ̀ta lárúbáwá láti fi sọ Al-Kùránì kalẹ̀ ọ̀rọ̀ kan tó nítumọ̀ tó pọ̀ ọ̀rọ̀ kan lásùpọ̀ kan tó láwọn àjàyà láàrín nínú àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ láti mọ ní ìdájọ́jáde nílẹ̀ nínú gbọ́dọ̀ nǹkan tuntun gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń bẹ láàrin ìwé lárúbá tó ti lára ìlú mi èyí wá jẹ́ ìyà àbámọ́lé fún wa ẹ̀sìn yìí ga ìdákùn sọ́tẹ̀ ẹ̀ẹ́dẹ́gbùn ọ̀dọ̀ àlọ́ ẹ̀sìn ti nígbà ẹ̀mọ́ dáńsọ̀ ń bẹ̀ òṣìlójú translation ìmọ̀ bá ìpìlẹ̀ tẹ́ǹtì ìmọ̀ bá jẹ́lì tó bá lọ́la àwọn ẹ̀pọ̀ lórí ẹ̀ gbogbo ẹ̀sìn tó bá yẹ pé translated text nìwé wọn ìwé kòlèkòlè orí bí ọlọ́sùn sọ̀kàtà torí wípé ẹni tí ń translate ìdí ń bẹ lọ́kàn rẹ̀ ní àwọn máa jáde nínú kàtí ẹ̀bá translate is natural àwọn náà mọ̀ theatre of translation àwọn náà mọ̀ kò sí pẹ̀lú rẹ̀ kórí ẹ̀bá abẹ́rẹ̀ lọ́wọ́ wọn èrò ìyẹ̀ náà fi sọ́kalẹ̀ dàmá àwọn mùsùlùmí láàtọ̀ pé èrò ìyẹ̀ náà fi sọ kùránì kalẹ̀ lágbáwá ọyá ẹ̀yọ́ ọmọ ẹ̀lọ́ máa kọ́ àwọn àfọ́ òlọ́ kọ́ káyìí máa tú káyìí máa tàlàyé ẹ̀ bó bá lẹ́gbẹ́ translated Quran máa gbé lọ́wọ́ báyìí kò lè kú tó lọ́ọ̀ nígbà kò lè kú tó lọ́ọ̀ nítorí pé àwọn agbọ́dọ̀ òkúta ń bẹ wọn ò ní máa tí wọ́n fi tu kódé èdè ló bá kan tó kú ju èrè ìbò níbi tí wọ́n àlùkò àyè sòkè ní ẹ̀rọ náà wọ́n bá tó bá bàtà ní kàńtà iná ọkùnrin ọmọ àrọ̀ bí ìyá. Ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ọkùnrin ọmọ bí tó bá wá tẹ̀lé fẹ́ ẹnu àwọn aláìmọ̀kan lẹ́yìn ìgbàgbọ́lọ́ ọba ti di ìmọ̀ tó yanjú ọ̀ ẹ̀rí wípé tọ́rọ bá kọ̀ ẹ̀lẹ́ èyí tẹ́jú ẹbí sí ẹ̀rí pé gbogbo àpọ̀jẹ́kú tẹ̀lé lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ wọ́n lọ́fẹ̀ẹ́ wọn àpọ̀jẹ́ sí ọdún translation wa ẹbí ilẹ̀ láàmúná ìyí tí ó jẹ́ àpọ̀jẹ́ fún wa ìyẹn làwọn ò ní àjẹgbọ́dọ̀ wọn wẹ́ni mọ́ra ní tí a bá ní ẹ òye omi ìwọ́n ní ìwé tó yà wá ẹ tí ẹ lọ́pọ̀lọpọ̀ ìlú ti là á lágbàáyé ẹ̀sùn wo lọ́lẹ́ lòdì gbogbo ilé ń sọ̀rọ̀ fún ọba ti ìfọ̀ lóṣù tó ọba fẹ́ ṣe ìdá ẹ̀sùn dáàbò ìṣeré ẹ̀sùn mi ń bẹ òbí ìdìkọ̀ ọkọ̀ ọ̀pọ̀ta tó tún ṣe ẹni ìdìbò béèrè àwọn àrùkánù tó lọ́dún ọ̀gbà kí làwọn ìṣòro kí làwọn ìṣòro tó àtẹ́wọ́

ẹ̀rà wọn lára ní ẹlòmíì ẹ̀rì yóò dámọ̀ ẹnu mọ́ yóò tún máa sọ àrùn máa ti dẹ́jà àrùn ti dẹ́jà òun náà ẹ̀rì máa communicate pẹ̀lú ọmọ ẹ̀rì ẹ̀jọ́ máa tún máa kọ́ àrọ̀wọ̀ Islam àrọ̀wọ̀ Islam sọ ọlọ́run náà mọ̀ sí ìlú lágbáyé sí òun làwọn apá àbùsọ̀ pé ṣẹ̀rí àtùnà àrùn ìyá ṣẹ̀rí àtùnà àrùn ṣẹ̀rí àwa yìí lágbàwà láti kọ́. Ìyàmùsọ̀rọ̀ ìṣàbùsọ̀rọ̀ ìṣàbùsọ̀rọ̀ ìṣàbùsọ̀rọ̀ Bóòlù ti fẹ́ bóòlù ti fẹ́ ṣe ìbáṣe àkẹ́rù. Bóòlù ti fẹ́ ṣe jẹ̀làláàbù albáàrù. Bóòlù ti fẹ́ ṣàlọ́. Sọ̀dọ́bà fi wú wa ní pé àléébù ẹ̀ fún wa ní pé àwọn ìlú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀sẹ̀ wọ́ lọ́wọ́ mọ́ tó pọ̀ tó ọ̀gbọ́. Àwọn adáhà ní kó yé wa iyì ẹ̀sìn wa náà ti rí àwọn kan tó lè jẹ́ ìyẹn kí n tó tẹ̀lẹ̀ sí ṣe yí tí òbí tẹ̀lẹ̀ sí wáyé ẹwà mọ́ fi jẹ́ fún wa káwà ló wà ní ọlọ́run bá tó bá lọ ọjọ́ nípa ẹnu wọn lẹ́yìn ìgbà nínú òdodo lóbi ọlọ́run ìdáàmù mímọ̀ ìmọ̀ ni iṣẹ́ ìmọ̀ bàdà máa já aka mílẹ̀ ẹ̀lú ìmọ̀lẹ̀ Islam àyẹ́fì àìmọ̀dáṣẹ́ èyí ò ní mà kì ṣeré náà máa mi àwọn ọ̀gbìn ní ìrìn wọ́n lọ́wọ́ wà nílì kò ní sí alárànṣe kankan fún ọgbọ́lọ́gbá fẹ́ gbá ọmọ pẹ̀lú ọwọ́ ẹ̀yà wà láwáàmí wà láàáfí wàkọ́ yẹ̀kí wàákí ìsúnfàáyì wàkọ́ ya yẹ̀kí yáhàfáàlì wàákí ààrí olùkè jẹ́ mọ̀ náà torípé ń sọ náà olùjẹ́ wáákín àwọn àbájú ìbára àfihàn ìbára máa rẹ̀ wà láwáákín kò sẹ́ni kan tí ó lè hàn àwọn ọmọkúnmọ́jọ níyà kò sẹ́ni tí ó lè protect rẹ̀ kò sẹ́ni tí ó lè gbà ọ́ rẹ̀ níbi ìyá rẹ̀ sọ wáákín olùyẹ tó látara àti ilé kọ́lọ́mbà lè sọ yẹn sáfà nìyẹn sọ láti kọ́lọ́mbà lè sọ yẹn bá ní gbogbo tó yẹ nìkan bí ó wí ìmọ̀ káàkiri ọlọ́wọ́ mọ̀ nílẹ̀ ní òjò olùdájọ́ àwọn ọmọ máa sọ àwọn ọmọ ẹgbẹ́ náà máa kódà láwọn èèyàn sọ. ọ̀pọ̀lọpọ̀ ọ̀sánì ń bẹ láwọn èèyàn mà pé bí islam ṣe ní kò ń ṣe ló ti bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé àwọn èèyàn náà ń sọ ó fi ilẹ̀ ọlọ́run bá jọ pé ní àṣìyà ámà àdájì lọ́lọ́run lójú ọ̀rọ̀ kọ kò ní sí fún ọ jẹ́mọ́ ìkálẹ́bí ọwọ́ àti ìgbóni òṣìṣọ́lọ́run kò ní ṣe ṣùgbọ́n lọ́run fi yẹn pòrú fáwa tó bá lè sọ bẹ́ẹ̀ bá nà ní ṣé òwò wá lọ́jọ́ rẹ̀ lójú ọmọ sọ pé bá ń bá ti àwọn sọ fọ́lọ́ tọ́lọ̀ bá lè sọ fà nẹ́bí àbáfà kan ní pa ọjẹ́ tó lọ rán tẹ́lọ̀ tó bá jọ́bìlà sí àmọ́ àwọn ọ̀sán ọdún kúkúrú àwọn ìbọn kápò àbájúkọ láti lọ́nà àwọn ọ̀sán ọdún ẹgbẹ́ mọ́ gbádùn tẹ́lọ̀ mọ́ra abẹ́lọ́ sùwánà wọ̀tà aláàmọ́tẹ̀wá ní adọ́rùn-ún tọ́ insha Allah lórí ááyà àbíká àti lórí náà ti bẹ̀rẹ̀ lọ́la torí báwọn kankan bẹ pẹ̀lú lárúbáwá tó yẹ kó yé wa àwọn àǹfààní ń bẹ níbi lágbèrè lárúbá yàtọ̀ sí àǹfààní bá a fẹ́ jọ́sìn bẹ́ẹ̀ bá ti gbọ́ lárúbáwá tí lárúbáwá yí ọ̀tọ̀ gbé lárúbáwá kò síbi tó ti lè tó lè lọ láyé tí mo kàá tàbí láti bàlọ̀ tó lè lọ kò síbẹ̀ láyé ó ti sọ̀rọ̀ ó kọ́rọ̀ rẹ̀ kò síbẹ̀ láyé tọ́lájọ́lọ́wọ́ so àǹfààní ẹ̀sìn ó bẹ̀rẹ̀ àǹfààní diplomatic benefit ó wà bẹ̀rẹ̀ fúnlẹ̀ commercial benefit ó wà bẹ̀rẹ̀ ó ní sí àǹfààní tí ò ní mọ̀ sọ ìyàwó àlọ́ òǹgbọ́lọ́ rẹ̀ lọ Òmọdé kò lè lọ́pàá, kò lè fi lọ́wọ́ bẹ́ẹ̀ ní pé pàtẹ́gbẹ̀ sóṣọ́ wà fún lóòrùn náà tó sọ wá lóhùn tọ́lọ̀ bá lè fi ló bá rí àkóso ọ̀pọ̀ àǹkàlẹ̀ ó ní sọ́lọ̀ rí láì nínú ìṣọ́lọ̀ tààdà á sọ̀rọ̀ díẹ̀ ìgbésẹ̀ lọ́gbàwá àti àtàwà mùsùlùmí pàápàá jùlọ orílẹ̀-èdè tá a kọ sí ìlànà àti àkùsí náà ṣe ń fún ìlànà nàìjíríà olùkọ́ ẹgbẹ́ official language nàìjíríà ti lọ́dọ̀ àkọ́kọ́

wọ́n tún lẹ́mọ̀ yọ kó òmìnir owó bẹ́ẹ̀ sì ni lórílẹ̀-èdè nàìjíríà nàìjíríà la ti ní ìran nínú ọmọ nàìjíríà gbogbo lábọ́wá lè wọn kò sí ṣáìbù kankan àbí àwọn ẹ̀yà kan nínú orílẹ̀-èdè nàìjíríà tó yẹ kó lè gbó lè wọn kò sí kàkàtó ẹgbẹ́ èrè french lè wọn a ní nínú ìjìnà lágbáwá ni ìfọ́mọ ìgbé àwọn gbogbo àwọn kan wọ̀nyí ẹ̀dí káwà mùsùlùmí ẹ̀dí gbogbo wọn ńlá ẹ̀dí gbogbo wọn ńlá ẹgbẹ́ ká sọ àtọ́rọ́ ní ẹ̀mọ́ pẹ̀lú ìrìnà àti ẹ̀mọ́ pẹ̀lú ìṣẹ́ àti ẹ̀mọ́ ṣùgbọ́n wọn ò gbúdọ̀ ìfẹ́ nínú mùsùlùmí gbogbo wa la gbọ́dọ̀ kọ́ kódà kọ́mọ́tò gbé káàkiri jẹ́ ní gbogbo ìlú lágbáwá mo lè lọ́sẹ́ níbi ni kó jẹ́ èdè kejì fáwọn ọmọ wa gbogbo ìwé ní fún lẹ́yìn tó bá ti rí gbọ́mù mọ́dá kan kéde lárúbáwá jẹ́ èdè kejì wọn kí gbogbo àwọn ìlú wa máa tẹ̀lé bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ẹ̀rọ ìlú kí ló fẹ́ fi ṣe ẹbí sọ kí ló mọ̀ ìpè lámọ́ nínú ẹgbẹ́ náà lẹ́yìn òdo pé afẹ́ fi pẹ́lú ẹ̀ ìlú bá ga ó tó abẹ́ aláṣọ́nà wà tá aláṣọ́nà òun lẹ́yìn òun wà ṣùgbọ́n wà tá a jọ dá nǹkan pọ̀ yìí kọ́lọ́ ọ̀sẹ̀ àwọn ẹ̀rọ ìlú kí wù ìgbà ń fẹ́ pọ̀ jù pírọ̀dù mélòó ló ti máa ń bá jù pírọ̀dù mélòó ló ti fi ẹgbẹ́ sùn èyí ń

ìlànà tó pọ̀ jù bí fóònù ní fóònù jáde ní ọpọlọ ọmọ owó náà wà láyé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ní lábọ̀ ìjọ ti fi ti báyìí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà tó jẹ ààyè ń bẹ púpọ̀ máa wọn láti tún kó nǹkan bí tó pọ̀ sọpọlọ pẹ̀lú gbogbo ìlànàkùn rẹ̀ ààyè ń bí ìrìnsẹ́ wà pẹ̀ ààyè ló máa rọ̀ bí àwọn pẹ̀ ààyè ń bí tìtù pẹ̀ ó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n fóònù ọ̀jẹ́ àdìrán sọpọlọpọ̀ àti àìmọ̀ rírì bọ́lọ̀ ṣe dá ọpọlọ ọmọ àwọn ọ̀pọ̀lọpọ̀ òbí àbí aláṣọ́nà ọ̀sán ajé ti lọ pẹ̀lú ọlọ́run ìbẹ̀rẹ̀ láti wọlé lọ́la ìṣọ́ ọmọ ọ̀tá ara àbí aláṣọ́nà ọ̀sán aláṣọ́nà àti ọmọ fún mi dáadáa وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Gracias.